jẹ ìyà nínú sàárè sàárè abẹ́rẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ nínú òkùnkùn inú òkùnkùn ní sàárè ọlọ́pàá Allah subhanahu wa ta'ala ó ti wá lérí fáwọn kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ipe ẹ máa ṣe bó bá ṣe wù yín láyé àìkú yín òun náà àìjìyà ọlọ́mọ fi wá sínú wọn. ẹ̀rí alìkímánu bí àdábìlì kọ́bírí mìnà àkídàtì ahli sunnati wal jama'a ká nígbàgbọ́ tí ń táàrí nínú táàrí náà ni ya sàárè akànrí táwọn sàárè tí wọ́n dákẹ́ rọ́rọ́ ni wọ́n ṣe dákẹ́ hùn lójú wa ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ń dààmú nínú sàárè ìyà jẹ bọ́dì wọn yín sì ń jẹ ẹ̀mí wọn méjèèjì papọ̀ nìyà ń jẹ dàsìkò tí yóò wù ọlọ́run ń bẹ́ẹ̀ ni wọn tó jẹ́ kèfèrí pààlè yín sì ń bẹ nínú wọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo àmọ́ kò túbá nínú àwọn ẹ̀ṣẹ̀ kan títí tó fi wá kú lọ́lọ́wọ́n bá fi wá ń di ẹ̀yìn à nínú sàárè alikọ́buru ayọ́mayami sàárè tá ń rí yẹn ma'adu kulli hayy gbogbo tí ń mí ọ̀padà lọ́bẹ̀ wal barisakhiya wal barisakhiya tu. هي الحياة بين حياة الدنيا والآخرة. akhirah alibasa ìsẹ̀míkaní ìsẹ̀míkaní alibarisakhu تاوي tá a wí òun náà ni ìsẹ̀mí ti ń bẹ láàrin ìgbà téèyàn bá kú láyé kọ́lọ́hún tó gbé wa dé nígbà kìyàmà àwọn tó ti kú látàyè àdàbẹ̀ Adam títí dé yìí tí wọ́n ṣẹ̀ sin lọ́wọ́ gbogbo wọn wọn ti kú òǹlé ayé wọn wà ní àgbáyé kan wọn ò tí ì dé alikiyama alikiyama ò tí ì tó àgbáyé tí wọn wà yẹn ni wọn ń pè ní alibarisakh wọn ń sẹmí ń bẹ ẹ̀mí àwọn kan nínú àwọn ẹni Ọlọ́run ń bẹ ní òkè sámà ẹ̀mí wọn wà ń bẹ ibẹ̀ làwọn ti ń gbádùn bí wọ́n ṣe ń gbádùn nínú ẹ̀mí wọn lókè yẹn bọ́dì wọn náà sì máa gbádùn nísàlẹ̀ bẹ́ẹ̀ àwọn kan bẹ nínú àwọn kùfàr àwọn kèfèrí ẹ̀mí tí wọ́n bẹ nísàlẹ̀sàlẹ̀ ẹ̀lẹ̀ bó ṣe jìnnà tó yẹ bẹ́ẹ̀ mi yẹ ṣe ń dààmú bẹ́ẹ̀ ni bọ́dì rẹ̀ náà sì máa dààmú pẹ̀lú ẹ̀. ìgbàgbọ́ nínú ìyà sàárè àdìọ́ kankan ni táàlù sunna wal jamaa táwa nígbàgbọ́ ń bẹ̀ nítorí pé ọlọ́run ọba sọ pé ìyá sàárè wà ìṣẹ̀mí kan sì ń bẹ nínú sàárè ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ nínú al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim nítorí ọlọ́run ti sàánú àwọn àfáwọn nìyẹn gbogbo ohun tí wọ́n bá ti ní ká máa sọ ipò wà nú ẹ̀sìn wọ́n wá fún wa ní proof wọ́n fún wa lẹ́rìí òun náà dáa fi ń jẹ́ àfa sunna gbogbo ẹni bá ti ń sọ̀rọ̀ báàrí àbọ̀fẹ́ sọ pé ọlọ́run sọ pé a ṣe nǹkan báyìí ànábì fẹ́ nǹkan báyìí tí ó bá sọ bí ó ti kà á àti ibi tá a ti rí inú Quran kò lè jẹ́ àfa sunna. ọlọ́run bá ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní hatta idha jaa ahadahumul maut ọlọ́run bá ní ti ikú tọ́ba wa bá ẹnì kọ̀ọ̀kan wọn qala birji'uni yóò mọ̀ wá sọ fún màláìka kú ìpẹ̀yìn màláìka ẹ má ti mú mi lọ àwọn kèfèrí nìyẹn o ẹ dá mi padà wálé ayé la'alli a'malu salihan bóyá èmi náà lè ṣiṣẹ́ rè bẹ́ẹ̀ bá dá mi padà ń sìn irú ìwà tí ń wù tẹ́lẹ̀ ìní wù mọ́ ìwà rí máa wù ẹ̀sìn ní máa sìn la'alli a'malu salihan fima taraktu gbogbo àwọn kan tí ń ṣe tẹ́lẹ̀ tó kù díẹ̀ káàtó ìyìn ní ṣe náà dáadáa ní máa ṣe kàlá ìnáha kẹlmà ọlọ́run ọba ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ìnà kẹlmà tún wà kọ́ ìlú wa ọlọ́run ọba yìí ti ń jáde lẹ́nu rẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ò bẹ́ẹ̀ òun kàn sọ nítorí ni ẹ má gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀. ومن ورائهم برزخ إلى يوم يبعثون ṣé wọn mọ̀ ní pé lẹ́yìn ìgbà wọn bá ti kú nílé ayé òun tí wọn bá ṣíjú wẹ̀yìn báyìí àgbáńlá ayé kan ni wọn bára wọn àgbáńlá ayé náà barisakun ọlọ́run bá ní barisakun ni ila yawmi yub'athun ibẹ̀ ni wọ́n wàá wà títí tí ọlọ́run bá ó fi payé rẹ̀ barisakun ni ẹni bá ti wà ń bẹ̀ yọ wà ń bẹ̀ títí tí ọlọ́run bó fi parí rẹ ọdún wo lọ́wọ́ àmọ̀ tọ́lọ́run parí rẹ mílíọ̀nù mélòó lọ fẹ́ kà bílíọ̀nù mélòó lọ fẹ́ kà tírílíọ̀nù mélòó lọ fẹ́ kà nínú ọjọ́ lọ́dọ̀ ọlọ́run tí ó bá oníbàdìsáfò barisakun alamu alamu lẹ́dí yàtàwọ́sàtò bẹ́yìn na dúnìyà wal akhirah àgbáńlá ayé kan ní tọ́jẹ́ pé bẹ́ẹ̀ mi bá ti bọ́ ibẹ̀ láwà títí tọ́lọ́hún fi payé rẹ bọ́lọ́hún bá wá payé rẹ ọlọ́hún ṣe wàá kó gbogbo àwọn tó ti lọ àtàwọn tí wọ́n gbẹ̀yìn ọlọ́hún wàá kó gbogbo wa sójú kan àmọ́ kó tó dìgbà yẹn barisahu láwà ọdún mélòó lọ́mọ tó fẹ́ ló ń barisahu barisahu láwà yìí iṣẹ́ tí n bá ṣe òun náà ni ọ máa jẹ́ ń bẹ̀ imma yakuna rawdatan min riyadil janna aw ufratan min ufarin nar nínú kíbar sáhùn inú sàárè nínú kó jẹ́ àbàtàlì janna fún yàn téèyàn máa gbádùn àbí kó sì jẹ́ ilé iná kòtò ná téèyàn máa fi ná yàrá bẹ̀ téèyàn máa dààmú bẹ̀ kọ́lọ́hún tó gbé wa dìde abẹ́lẹ́ òun kọ́lọ́hún máa fi iná ọlọ́mọ fi sàdánwò fáwa ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa aya ta kan yẹn lẹ́ẹ̀kan alimuminun aya hundred ibẹ̀ ni ọlọ́run ti ń sọ pé bẹ́ẹ̀ bá ti jáde láyé ntí tó kù lẹ́ẹ̀fà ojú èje lọ barisakhu lẹ́wà ọwọ́ bẹ̀rẹ̀ ọmọ akọ́lọ́ mọ́sá lò fún sẹ́ẹ̀rì wọ́lọ́ àwọn alfa wa ní gbogbo akálẹ̀ yẹsẹ̀ wa bọ́ọ̀ bá ń pẹ́ kọ́lọ́ jí ikú kásẹ̀ mọ́ ọ lọ́wọ́ wọ́n ní ọ gbìyànjú kọ́ ọ máa ṣiṣẹ́ rí nítorí nítorí bá ń ṣe náà ní ikú ọ̀kà mọ́ lọ́wọ́ ó sì máa ṣe jojoojúmọ́ ó ní máa ṣe ń jọ kan kọ́ máa dá ìjọ kan sí ó lè jẹ́jẹ́ tó fúnra rẹ̀ lè fún yẹn ni màláìka kó ṣe kíni ni ó wà dé wọn lànà bí ní idha arada Allahu bi abdihi tí ọlọ́run ọba tó bá gbèrò pẹ̀lú ẹrú ẹ̀ ista'mala ọlọ́run ó lò ó lò ẹrú yẹn kọlu kẹfà yàtàmílù ya Rasulullah àwọn sàábà ní rí ànábì báwo lọ́lọ́wọ́ ti lò ó ànábì ní yuwaffiquhu ila amalin salih ọlọ́run ọba òfin ṣe kò ń gẹ ẹsẹ̀ rí thumma yaqbiduhu alayhi yóò wà pàálí rí ẹ̀ bá fẹ́ràn ẹ̀ yóò wà ṣe iṣẹ́ rọrùn fún ẹ̀ tíṣẹ́ rí ọba ti rọrùn fún ọ ọlọ́run ò fẹ́ràn rẹ̀ ìmọ̀ bá ń bẹ lọ́hùn aláàní ṣe máa tuntun ṣe o ọlọ́run fẹ́ràn rẹ ni tọ́lọ́run bá anábì ní tọ́lọ́run bá fẹ́ràn rẹ iṣẹ́ rẹ ni ó ṣe rọrùn fún ọ iṣẹ́ ibú tó ọba bá ń ṣe tí ọ̀dà ọ̀hún máa wá bẹ̀ lọ́sàn-án lórúkọ dákun kọ́mọ́sà ìgbà nítorí pé ọlọ́run ní anábì sàlám anábì ní tọ́lọ́run bá ti ṣe iṣẹ́ rẹ rọrùn fún yàn yọ pààyàn lérí ẹ̀ eléyìí ni tòmọ̀pọ̀ ọlọ́run bá lóyàn ọlọ́mọ́sà lò wá fún dáadáa wọ́n pe arákùnrin kan ní hani hani maula uthman ó jẹ́ ọmọ ọ̀dọ̀ fún uthman bùnà afan ó ní dojoojúmọ́ tóun àti uthman bùnà afan tí àwọn bá jọ lọ tẹ́ táwọn lọ lè sìnkú ó ní ìdá waqafa ala qabri baka hatta yabulla lihyata ọlọ́gá uthman bùnà afan uthman bùnà afan yìí olówó ni uthman bùnà afan olówó ni ó tún wá di ábìdì ẹni tí ma ń sin lọ òun ló jẹ́ igbá kẹta lẹ́yìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọmọ ọ̀dọ̀ rẹ̀ ó ní táwọn bá ti dé tẹ̀kan báyìí tí wọ́n bá ti bòyàn mọ́lẹ̀ tán ọ̀gá àwọn usman yóò sì bu ẹkún títí tí irùngbọ̀n rẹ̀ tí ó fi wá rẹ̀ gbẹ̀dẹ̀ pẹ̀lú omi. olówó ni wọ́n ń sunkún ipò òun náà wọ sàárè kìyàwó aṣọ olówó tí ń náwó fẹsẹ̀ lásán olówó tuntun dìde kìyàmù lélẹ̀ lóru torídọ́ tí wọ́n pa ìyàwó rẹ̀ ní kọ́tàlúhù ẹ̀pà arákùnrin yìí fa innahu la yuhyi layla kullaha bil qur'an kìí sùn lóru alukur'an ní máa ń ni pé ó tún wá jẹ́yìn tó ní irùngbọ̀n àtàwọn sọ̀rọ̀ ní irùngbọ̀n àwọn tàbá ti darun gbà sí ká lè jọ sábà àwọn ọ̀gá wa ni wọ́n ní tí irun kan ṣe kíni tó fi wá sóòkì pẹ̀lú omi ojú àwọn wá bẹ̀rẹ̀ pé kí ló dé tẹ́ wá sunkún tó báyìí pẹ̀lú sẹ́rí tẹ́ ń ṣe yìí ó ní olóhùn bọ́tà nẹ́bí sọ pé innal qabra sàárè awwalu manazil al òun náà ni àkọ́kọ́ ilé tẹ̀yìn ó dé sí lọ́rùn tí wọ́n bá ní alọ́run àkọ́kọ́ ilé tẹ̀yìn ọkọ̀ dé sí ní sàárè fa iná jà mẹ́rù ẹni tọ́lọ́n bá sànú tọ́ bá là kún bí ya sàárè fama bá dàrú àìsàrò gbogbo ohun tó kù lẹ́yìn rẹ̀ ìrọ̀rùn ni ó bá dé ìrọ̀rùn ni ó jẹ fún wọ́n yín làwọn yá mínú ẹni tí ó là níbi ya sàárè fama bá dàrú àṣàdùn mínú èyí tí ń bọ̀ lẹ́yìn èyí tí ń jẹnu sàárè ni yóò burú jẹ́ yìí lọ́kàn ní àwọn àlùfáà ó ní tí èèyàn bá wọ sàárè sàárè ló di tàmí àlìjẹ́nà ó ní tẹ̀yìn bá wọ sàárè ó ní tọ́lọ́n bá sàánú yẹn tẹ̀yìn bá rí ìgbádùn ń bẹ ó ní ìgbádùn kékeré nu ó ní ìgbádùn tí ń bọ̀ tọ́lọ́n bá gbé wa dìde tọ́ba wọ́ tọ́ba wá wà àlìjẹ́nà ìgbádùn yẹn ó ju èyí tó kọ́kọ́ rí ń sàárè lọ wọ́n ní tẹ̀yìn bá sì wá lọ ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa àwọn ẹ̀rí nínú alukur'an tá a fi mọ̀ pé ìyà sàárè wa alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́n bá ní annaru yuraduna alayha guduwan wa ashiya àwọn fámìlì fìràwùn fìràwùn tẹ̀wọ̀n kó sani olọ́fẹ́ pànẹ́bí musa tọ́lọ́wọ́n gbà fún un náà wá láwọn ẹmẹ̀wà ó sì ní àwọn fámìlì tí wọ́n jọ ń ṣiṣẹ́ búyì ọlọ́run ní annar iná ọlọ́run yóò rọ̀dún ní àléhà gòdúwà wà àṣìyà láàárọ̀ a máa tanná sí wọn lá nínú sàárè wà àṣìyà tọ́bátúndì rọ̀lẹ́ a máa tanná sí wọn lá a máa fi iná jó wọn wa yawma taqumu sa'a tọ́bá wá dìgbà tí alikiyama wá tó ayà yẹn ń jó yọ pé ò tí ì tó nígbà tí wọ́n ń ṣe kínní nígbà tí wọ́n ń jìyà yẹn ọlọ́ni wa yawma taqumu sa'a tọ́bọ̀ wá dìgbà tá a gbé wa dìde tá a tún wá tá a gbé àwọn èèyàn dìde kó nu sáré ọlọ́run tó wá sọ fún àwọn màláíkà pé adìkìlù àlà fìràwọ́nà aṣẹ́dàlẹ̀ àdàb àwọn fìràwọ́n àtàwọn fámìlì ẹ̀ ẹ̀ lè fi yàtọ̀ lágbára jù yìí tí wọ́n ń jẹ́ bọ̀ tẹ́lẹ̀ ẹ̀ lè fi jẹ wọn lọ suratu Ghafir aya forty six aya ìjọ yìí wa àbí tí wọ́n fi yà á dẹ̀yàn láàárọ̀ àti ṣe ìyá ajá àdámọ́ lẹ́yìn kọ̀sọ́jọ́ ajá àdámọ́ wa khalidina ni béèrè lòun ìtumọ̀ ẹ̀ ni pé ìyá sàárè ni afáwa ibùnú kẹfìrì wọ́n ní aṣlùm kẹbìrún fistidilari ahali sunnati ala adabil barsakh wọ́n ní sẹ́rí àwọn àkàyí baba ibùnú kẹfìrì wọ́n ní òun ní ẹ̀rí tó lágbára jù fún àwa alùsùnà lérí pé ìyá sàárè wa kí ni bàbá bónú kẹsì rí pẹ́ra rẹ̀ alùsùnà tẹ́yìn bá tẹ́lẹ̀ fèsì alùsùnà ní ti ń sọ ni pé òun ò sí lójú ọ̀nà àwọn sálàfù sọlẹ̀ bàbá bónú kẹsì rí alùsùnà ni wọ́n. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun wà nínú suratu Ali Imran aya 169، sixty 170. dé one seventy ọlọ́run ọba sọ nínú Qur'an ọlọ́run ọba ní wàlá sábàánà lẹ́dínà kùtìlú fi sabilillahi amwata ẹ má máa rò ipe àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn òkú ni wọ́n wò bali ahya wọ́n ń sẹ̀mí ẹ̀yìn dàrọ́ bíhìm lọ́dọ̀ ọlọ́run ọba wọn ẹ̀yìn dàrọ́ bíhìm yorzakun ọlọ́run ọba wọn fún wọn ní rísíkù ń fún wọn rísíkù ìjẹ́ ẹ̀mú farihina bima atahumullahu min fadlihi inú wọn dùn níbi tí wọ́n wà àwọn tí wọ́n kú àbí ọlọ́run ní inú wọn dùn níbi tí wọ́n wà. wa yastabshiruna billadhina lam yalhaqu bihim min khalfihim a sì fún wọn ní ìwé ọdún níbi tí wọ́n wà pé àwọn tí wọ́n padà wá bá yín náà àwọn ìyàwó yín àbáwọn ọkọ yín àbáwọn ọmọ yín àbáwọn ìjọ yín àbáwọn fámìlì yín àbáwọn ọ̀rẹ́ yín ẹ má wọrí o ala khawfun alayhim wala hum yahzanun ẹ má bẹ̀rù ẹ sì má bànújẹ́ ọlọ́run dáhùn tó kú ọlọ́run ní wọ́n ń sẹ̀mí ìtumẹ̀ ní wọ́n ti ń sẹ̀mí jama lọ́dọ̀ wa kọ́ sílẹ̀ àlìjáná àbíná ibola náà sẹ́mi nínú barisakh ọlọ́run ibi àwọn ìjọ faraó náà wà ó sì júwe ibi àwọn ṣùwádà àwọn tó kú sójú ogun ẹ̀sìn táwọn náà ṣe kínní tí wọ́n wà ọlọ́run wá yóò wa pé àwọn méjèèjì wọn ò tí ì ṣe kínní wọn ò aridul mahshar ibi tí a kó gbogbo ayé sí tọ́lọ̀ ìgbéǹde al-yawm al-akhir kan tí ò ní síjọ́ lẹ́yìn rẹ̀ máa wọn ò tí ì débẹ̀ ń gbà wọn àyà yìí lóye wa pé wọ́n wà láàrin ayé àti ọ̀run àwọn sọ̀dá bádẹ́rì àwọn tí wọ́n kó sójú ogun bádẹ́rì àti ọ̀họ̀dù wọ́n láwọn ni àyà yìí sọ̀kalẹ̀ lélẹ́rí àyà yìí ni àwọn sòfíà alùlùbẹ́dà tí wọ́n máa ń lò yìí pé àwọn ṣéwà àwọn tí wọ́n kó sójú ọ̀nà ọlọ́run wọn ò tí ì kú ọlọ́run ọba ní àá sẹ́yìn ọ̀gbọ́n ni àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run pé wípé wọn ò kú wọn èso kú aláyé ni wọn. àwọn afáàlú náà ní ẹlẹ́ katira ẹ má má kàn máa mú àyà kẹsì máa wá sábàbí fún sábàbù nùzọ́ọ̀lù kẹ máa wá fún ìdí tó fi sọ̀kalẹ̀. wọ́n wá pé tá a bá ní yá ṣéwù kìnnìkan yá ṣéwù ẹ̀yin ọmọ wa pé kí ló dé tẹ̀ ń pè òkú wọ́n ní wọ́n yé sòkú àyà alààyè ni wọ́n sẹ́yìn ògbó àyà tọ́lọ́run ń sọ nínú sọ́tà alimuran ni nígbà àwọn tó bá kú sójú ọ̀nà ọlọ́run ọba alààyè ni wọ́n nígbà wọn bẹ láyé gan sí wọn lé bí abùkátà yín à ń bẹ̀rẹ̀ tàbí ìgbà tí wọ́n wà ní bàbísàkù àwọn ẹni rẹ ọlọ́run bá ń sọ ń bẹ̀ pé ọlọ́run wọn ní kọ́dà ọlọ́run mú ẹ̀mí nínú àwọn ẹ̀mí àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run yóò wá fi sínú ẹyẹ ẹyẹ yẹn wọn wá fún lálẹ́ jẹ́nà àmọ́ kò tí ì wà jẹ́nà pẹ̀lú bọ́dì rẹ̀ ẹ̀mí nìkan ni lọ́wọ́ àmbẹ́ bí ẹ̀mí àwọn ìgbèrò ṣe wà nísàlẹ̀sàlẹ̀ ilẹ̀ albara ibn azib nínú àwọn sahaba ó ní kharajna ma'a nabi fi janazati rajuli min al-ansar albara nínú àwọn sahaba ni ọlọ́ àwọn jáde níjọ́ kan pẹ̀lú anabi àwọn lọ sí itẹ́ àwọn gbókù kan lọ nínú àwọn ọmọ madina tó kú àwọn ansar ọlọ́ anabi wá sí pákì báyìí anabi gbérí òkè anabi wá sọ fún gbogbo àwọn tó wà ń bẹ ojú anabi kọrẹ lọ́wọ́ anabi ní istaidu billahi min adabil qabr ẹ̀yin ìjọ mi ẹ máa wá ẹ máa wá sọ lọ́dọ̀ ọlọ́run ẹ máa sádi ọlọ́run kẹ ẹ máa jìyà sáré o istaidu billahi min adabil qabr wọ́n lẹ́mẹ̀ẹ́ta làwọn ẹbí pariwo rẹ̀ ẹ máa sádi ọlọ́run kẹ ẹ máa jìyà sáré o ẹ máa sáde ọlọ́run kẹ má jìyà sáré o azibu ọmọ azibu alibara ó ní ẹ̀mẹ́ta la nábì kórè rẹ̀ fáwọn ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa ẹ̀rí ẹ̀rí kan tó nù wípé ìyà sáré sekin ìyà sáré wà tí o bá sí ìyà sáré ní sáà nábì sọ pé ká máa wá sọ lọ́dọ̀ ọlọ́run ká má bàa jẹ́ nínú àwọn ẹ̀rí tó wà nínú alikitaabu wa sunna ipe bá a ti mú àwọn sàárè tí gbogbo ẹ dákẹ́ rọ́rọ́ tí wọ́n pe baba ilé ilé lọ́rọ́ ilé lọ́lọ́ taraba igbó lẹ́lọ́mí lọ́wọ́ igbó inú ìyá wọ́n lè àtẹ́bí sọ fún wa jọ́ kan pé fọ́tò àrùrù fi jasadihi tẹ́ bá sin òkú tán tẹ́yìn bá ti da yẹ̀pẹ̀ lé lérí wọ́n wà bẹ́ẹ̀ mi padà sára rẹ̀ fàyàtìhì malakan àwọn màláìka méjì wọ́n wà yọ sí ọ̀yújìlísà nìyí àjìlásà yújìlísù wọ́n wà mú jòkólẹ̀ sọmọ pé pátákó làákàyè tọ́mọ èèyàn bó ṣe rí nu wọ́n gbé jòkólẹ̀ fàyàkùlá ìlàhù àwọn màláìka méjèèjì ọmọ wa sọ fún un pé man rabbuka ta ni ọba tiẹ̀ tó sìn láyé fàyàkúlù rọ́bìyàlá wọ́n lólùgbàgbọ́ òdodo yóò ní rọ́bìyàlá Allah ó ní ọlọ́run ọba mi èyí tó bá dé pé Allah nìkan ní ń sìn ní ilé ayé àmọ́ tó bá tún ń sin òòṣà àdílé àti òòṣà àlú àti òòdílé kò ní lè yanu pé Allah ọ̀tọ̀ ni tí ó wí níbẹ̀ ni ìdéyàn ọba nílẹ̀ mí ìdéyàn ọba bá kú kò lè ṣe kíni kò lè kò lè wí ọlọ́mọsá ọ̀gá súnà àwọn tó sọ pé allah àwọn màláíkà méjèèjì ń fayakula ni má di nuka ẹ̀sìn wo lẹ́sìn rẹ fayakulu dini al-islam yóò sọ pé islam is my religion ẹni tí yóò sọ pé islam is my religion òun náà lẹ́ni tọ́jú kò sí bídíà ìtọ́wà ní islam gẹ́lẹ́ ń ṣe kíni ní ṣe torí tẹ̀yìn bá ti nǹkan míì tí ò sí ní islam kò gbọdọ̀ pé ní islam. islam ó sì lè rí islam níbi kankan tẹ́mẹ̀rẹ́ òde balẹ̀ tójú kó rí ayédà from Quran àfi kó rí nínú sunna tọ́ba ni wọ́n máa wù islam lára àwọn èèyàn àbọ̀ máa gba islam lára àwọn èèyàn ó sì islam gbà ó wà sí islam ṣe. fayakulani ma hada rajulu alladhi bu'itha fikum táwa ni arákùnrin tí wọ́n rán sí gẹ́gẹ́ bí òjíṣẹ́ fayakulu huwa rasulullah yóò ní muhammad ni sallallahu alayhi wa sallam ẹni tí ó ṣe sunna ọ gbọ́dọ̀ sọ pé anabi ló jíṣẹ́ nítorí pé n tó mú wà gbà ẹlòmíín ṣe afsunna afkimo pé afsunna èyí tí ọba bá ìfẹ́nu rẹ̀ mu yọ ma ṣe sunna yìí ọba tako ìfẹ́nu rẹ̀ yóò ní àwọn olè ìṣẹ̀lẹ̀ yìí ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́. a sì padà ọ̀nà lọ́wọ́ náà kọ́ nítorí pé àgbọ̀rọ̀ pé àbọ̀ súnà dọ́dọ̀ ọlọ́run ọba wa abẹ́lọ́run gbogbo súnà tẹ́nìkọ̀ọ̀kan wa tá a ti ń ṣe ọlọ́mọdé ọbọ̀lẹ̀ lọ́wọ́ wa èyí tá a ti máa ṣe ọlọ́mọdé àjálẹ̀ máa ṣe lọ́kùnrin wa àti lóbìnrin wa wa amali munafiki wali kafir ẹ̀rí kẹfìrí àti munafiki fayukọlu lahu wọ́n sọ fún un náà pé ma kunta taqulu fi hadha rajul fayakul wọ́n bí pé má rọ̀ fún kàtà lọ́lọ́run ọba tiẹ̀ náà yóò ní ha ha èsì ni ẹ anabi ni tí ó ń winu sàárè mu ha ha èdè ni ọlọ́ọ̀ni kálọ́mọ̀ tó mẹ́ àbámẹ́ kọ́nu lárúbáwá náà bí bàtẹ́ yìí bá ní hey hey kí ni tó mẹ́ tí wọ́n bá ní ta ni anabi rẹ yóò ní ha ha ọlọ́run sọ nímẹ̀ torí kò tẹ̀lé ànábì tẹ́lá ẹ̀sìn wọn lẹ́sìn rẹ yóò ní ha ha òdodo ní tá à ń sọ yìí nínú ẹ̀ka wa kan wọ́n ní yóò ní láàbí èmi ọmọ o èmi ọmọ èmi ọmọ nígbà tí ọba ti wá rí èsì fọ lérí ẹ̀gzámù mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣe fún yìí torí question answer ni question and answer kò kò mọ ìbéèrè kò mọ ọgbọ́n béèrè àmọ́ kò mọ ìdáhùn gbogbo ẹ̀sáàmù tá à ń ṣe láyé pátá òun ní béèrè kankan bẹ̀ mọ́ mẹ́ta péré tó kù tí wọ́n mọ béèrè mẹ́ta ẹ̀yìn ọgbọ́dọ̀ jọ bọ́ gbogbo iṣẹ́ tá à ń ṣe ìwé tá à ń kà iṣẹ́ tá à ń kọ́ òwò tá à ń ṣe torí kí béèrè mẹ́tẹ̀ẹ̀ta yóò lè rọrùn end of discussion. discussion gbogbo ntọ́ ọba ṣe láyé mẹ́tẹ̀ẹ̀ta gbọdọ̀ bọ́ islam gbọdọ̀ bọ́ ọlọ́run ọba rẹ̀ gbọdọ̀ dàrú mọ́ lọ́wọ́ tí nǹkan kan ó de tí wọ́n máa sọ fún ọ pé ṣé àdúrà náà lọ́wọ́ àjòkótì bẹ́ẹ̀ sì ni sunna nábì ọgbọdọ̀ bọ́mọ lọ́wọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ìdáhùn tó dáhùn nù sáré kèfèrí wọn ni tọ́ba ní hàhà lẹ́ẹ̀mẹ́ta fayudrọ̀bù bímọ tọ́ọ̀rì kọ́ min hadidi dọ́rìbatan fayasihu fayasihu sayhatan yasmọ́ wa man yẹli ghayru thaqalayn wọn là nàbí sọ pé tó bá ṣe ha ha tán lẹ́ẹ̀mẹ́ta wọ́n wàá mú òdùrọ òdùrọ yẹn ó dà gẹ́gẹ́ bí irin tó tóbi wọ́n wàá là wọn lérí gbáà fàyẹ̀sí ìhùsẹ́hà yóò wá pariwo yéé yẹ̀sìmáwò àmọ́nyẹ̀rí yìí gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ láwọn òkú àwọn náà sì máa gbọ́ pé aa wọ́n náà tún já bí gẹ́rù àkọlá yìí gbogbo ntọ́lọ́dá pátá ni ọ gbọ́ ha yéé ọmọ èèyàn àtàlìjànú nìkan ò ní gbọ́ kí ló dé tó àwọn ṣẹbẹ torí sọ pé wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọmọ èèyàn àtàlìjànú adé àyín fẹsìn ọlọ́wọ̀n ọ̀fẹ́ kan gbọ́ tí wọ́n máa ń gbọ́ kí ni wọ́n máa ṣẹlẹ̀ ó sọ ma kan túbà bí ibi ẹ̀mí lè dé nísìn bí wọ́n gbọ́ wọn ní túbà ibi tí ẹ̀mí lè dé ẹ̀mí tó bá yẹ yọ̀ọ́ máa resist lecture ni ẹ bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ara rẹ̀ ò ní balẹ̀ alẹ́ bẹ́ẹ̀ sẹ́ ẹni mi náà bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ ọlọ́run nìkan lọ́wọ́ ọmọ hikima òun nìkan lọ́wọ́ ọmọ tó gbà lérò tó fi ní ká má gbọ́ wọ́n ní sẹ́ rí màláìkà méjèèjì yìí àwọn àfáà wá jiyàn lérí ẹ̀ àwọn àfáà kan ní ọ̀kan ní wọn múnkàrí ọ̀kan ní wọn nàkírì àwọn àfáà kan wọ́n ní àdìsí yóò sọ pé múnkàrí àti nàkírì wọ́n jẹ́ màlàkánì ló pè màláìkà méjì ikhtalafa al-ulama fi tasmiyati al-malakayn bi munkara wa nakiri àwọn àfáà yapa lérí pé àwọn kan náà wọ́n gbà pé múnkàrí àti nàkírì lórúkọ ẹ̀ àwọn àfáà kan sọ pé àwọn rí mi bí ó ṣe lálàáfíà púpọ̀ pé munkari àti nakiri tọ́ wallahu alam àwọn àlùfáà ní kò sí tó ṣe wá àwọn púpọ̀ lérí ìyẹn màláíkà wọ́n ta ṣe kí ni wọ́n wà àwọn méjì sí ni agbára sì ń bẹ lọ́wọ́ wọn wọ́n sì gbé irin lọ́wọ́ fún gbogbo ẹni tó bá bọ́ sí inú sàárè pẹ̀lú kèfèrí àbí pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀yọ́ màá yá wọ́n nínú àwọn ìyá sàárè kọ́lọ́mọ́sà nínú àwọn tí máa ń ṣe sábà bíi téèyàn fi máa ń jìyà sáré alákọ̀ọ́kọ́ òun náà ni alukufru bilkhaliki wajuhuduhu ẹ̀yọ́ màdá mi wọ́n ní tí máa mú yà sáré jẹ́yàn kò sọ́gbọ́n tó fẹ́ dá tí òfin ní jẹ́ wọ́n lálákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni kéèyàn ọmọ sí Islam. Islam àbí kéyìn ó pé kọ̀sọ́lọ̀ àwọn kọ̀sọ́lọ̀ free thinker yóò ní àtẹ̀yìn muslim àtẹ̀yìn christian gbogbo yẹn ẹ̀yìn bara dàmú sin is believing níta bá dé àgbàgbọ́ sẹ́rọ̀ lọ́dẹ̀ sìn òun náà bó ṣe wà wọn tó lóun ọgbà bọ́lọ̀ bẹ́ẹ̀ kèfèrí lòun náà òun àtẹ̀yìn tó gbà bọ́lọ̀ bẹ́ẹ̀ dín bogi kèfèrí làwọn méjèèjì ọlọ́run ló sọ ní koran pé wọ́n jìyà sáré ní suratul anfal aya fifty ọlọ́ni wàhálà wàhálà ìdíjàtà wàfàlẹ́dínà káfárùl màláyíkà ọlọ́run bá ní tí ọwọ́ àwọn màláyíkà bá ti àwọn kèfèrí tí wọ́n bá fẹ́ pa wọ́n yadribuna wujuhahum wọ́n máa gbá wọn lójú wa adbarahum wọ́n máa gbá wọn lọ́gọ̀ọ́ wọ́n máa gbá wọn lẹ́yìn wa dhuqu adhabal hariq ẹ máa lọ lè jìyà tí wọ́n bá fẹ́ kú baba abun kathir ó ní idha ja'atul malaika li qabdi arwahihim táwọn mọ̀láìka bá fẹ́ gbẹ̀mí wọn ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ìyá tí wọ́n jẹun ìyá kínní kìí sì ya ti ọ̀run lọ́hùn ìyá sáré lọ́bẹ̀rẹ̀ ní jama. ẹlẹ́ẹ̀kejì ànífà kẹfẹ́rí lòun náà àmọ́ òun nípọn jùtàlá kọlọ òun náà ni olóòṣà tí ń wá ìdí olóòṣà tí ń wá jimá olóòṣà ti ń wá ìjókòó mùsùlùmí kò sí islam nínú ẹ̀mí ẹ̀ àmọ́ ẹgbẹ́ àdarapọ̀ mọ́ wọn nígbà tó dé pé àwọn bàbá wa náà ẹ Lamidi Saidu náà ní gbogbo wọn àwọn ilé ìgbà dáadáa ògbóni ni ó sì mà aláwo kò jiyàn onígbà onígbà tó máa ń pàdé ó sì lóye tọ́jẹ́ ń bẹ̀ sẹ́mi pé kèfèrí rẹ̀ dájú pé kèfèrí lòun àmọ́ yóò máa joyè mọ́sálásí òun náà máa wájú mà yóò máa wáyé di kódà ń gbà mí ẹ̀bí wọn láyàdé wọn tó máa ń gbé lẹ́kẹ̀ẹ́ awo wá sí jimá tí ìmáàmù ọ̀dà kẹ́tẹ́ ọmọ wò wọ́n báyìí torí tó bá sọ̀rọ̀ wọn yọ òun ò sì gbàgbọ́ náà bá tún lè sàánú ń bò mí ìmọ̀ lẹ́yìn ibi tí tọ́wà àwọn táwí àwọn ní wọ́n ń jẹ́ kèfèrí à sì tún rí wọn ní àárín mùsùlùmí kèfèrí làwọn náà ọlọ́run sọ̀rọ̀ tí wọn náà ìdáhàrò ìsìlámù wa ìbùtọ́ni ló kófòrè wọ́n fi ìsìlámù hàn àmọ́ nínú lọ́wọ́ wọn mọ ẹ̀sìn táwọn ń ṣe kíni táwọn ń ṣe ọlọ́run ní wàmí mani hawlákùn mìíràn àrọ́bà munafikun ọlọ́run bá ní bẹnu àwọn tí wọ́n bẹ ní àyíká yín tí wọ́n jẹ́ àwọn lárúbáwá oko munafikun munafiki ni wọ́n wàmíní áàdì madina ń bẹnu àwọn aráàlú ní gbòòrò ní madina maradu ala nifaq wọ́n ti takú lérí nifaq láta alamuhum ìwà nabi ọmọ wọn nahanu na alamuhum àmọ́ wọ ọlọ́run mọ̀ wọn anabi ọ̀dà wọn anabi ọ̀pọ̀ tó pamọ́ àfi tó lọ́ọ́ bá fi mọ́ káàfọ́ kan wá òun fẹ́ sọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ogójì ọdún irọ́ ní ń pa owó ọmọ wọn àmàwà mọ̀ wọn sanu adhibuhum marratayn ọlọ́run lẹ́ẹ̀mejì lájẹ wọn yá thumma yuraduna ila adhabin adhim lẹ́yìn náà a ṣe wá dá wọn padà sínú ìyà tó tóbi níjọ́ alikiyama thumma àbí thumma ìtumọ̀ ni pé after after this punishment lẹ́yìn ilé ìyá ìyá kíni wọ́n ń júwe mbẹ́ ìyá sáré fún ta ni jama fún ọ̀jẹ̀ ńlẹ̀ eku jẹ́ ńlẹ̀ ẹ̀yẹ afáwọn hasan al-Basri wọ́n ní mọ́tàtẹ́yìn ọlọ́run lọ́wọ́ jẹ wọ́n yálẹ̀ méjì wọ́n ní àdábù dúníyà wọ́n ní ọlọ́run wọ́n jẹ wọ́n yálẹ̀ ayé wọ́n àdábù kọ́bùrì yóò tún wá jẹ wọ́n yà sáré eléyìí ni maratin lẹ́yìn náà ni àdábù azim wọ́n sọ wàá lè jẹ ìyá àtijọ́ àlè kìámà léyìí tó tóbi gan-an ìyá di mélòó fún mọ̀nàfíkì jama mẹ́ta ìyá ayé kò sí mọ̀nàfíkì tí ń darapọ̀ mọ́ wa tí ò ní padà tòsí ẹ máa sọ wọn ẹ máa wò wọn nílùú ẹ máa kà nípa wọn ayé ìdánwò padà kúkúrú musu nítorí pé ti wá ní bí ṣe ń beri ilẹ̀ jẹ́ níbẹ̀sìn jẹ́ níta bá sọ mọ́sálásí yóò tún wá lọ sọ fún wọn ní lókè lọ́hùn a ní gbogbo mítìnì wa yín sàlàyé gbogbo ẹ̀ fún yín sẹ́wọ̀n pé ẹ̀kọ́ làwọn jẹ́ ń yàlẹ́ méjì lóòótọ́ bàbá wa sàn gbàsọ̀rí wọ́n ní ìyá ayé aṣọ rẹ̀ ọkọ̀ gbẹ̀yìn náà yọ dààmú lé ayé ọ̀pọ̀lọpọ̀ wọn jama ẹ má jẹ́ ń sọ́mọ́ wọ́n ń bẹ ní gbogbo kàràkàrà gbogbo àwọn tí wọ́n bá fúláṣí tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ òkùnkùn ẹ má wà tìbọ̀ tán wọn àfi tán bá túbá ọlọ́run náà ìyá ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àtúbàbù adábìl kọ́pùrù kọ́lọ́mọ́sá ìsọ ní bẹ́ẹ̀ anáwó àni sọlá àti maktuba wà hajjirul Qur'an kéèyàn máa kéèyàn máa lọ́lẹ̀ sùn lẹ́yìn ìgbà tí ń àsìkò òun ti wọlé kéèyàn máa lọ́lẹ̀ sùn lásìkò tí wọ́n lásìkò lẹ́yìn ìgbà tí wọ́n ti pẹ̀rùn Allahu akbar Allahu akbar ó sì máa máa ọ̀tọ̀ ni pé wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n wá pẹ̀rùn kọ̀ mọ̀ pé wọ́n pẹ̀rùn bẹ́lẹ̀ yìí bá ti jí kó kírun rẹ̀ ni. Allahu akbar Allahu akbar ó sì yí sínú yàrá ó sì lọ sùn irun àtúbà ni o àbí irun àbí gbogbo òrun tó kù hayya ala sala ọ̀yà o ẹ wá kírun ọlọ́run ò kí hayya ala fala ẹ wá là ọlọ́run ọ̀la as-salatu khayrun minan nawm àníṣe irun tẹ wá kìnnì ó lóore jorun tẹ fẹ́ sùn lọ ó wá lóhun kan lòun fẹ́ sí kínní lòun fẹ́ sùn bóyá ọkùnrin tó yẹ kó lọ mọ́sálásí ni àbóbìnrin tó lè kí irun rẹ̀ lé táwọn méjèèjì wá máa máa sùn lásìkò yìí anábì ní bí wọ́n bá ti kú ẹ máa tọ́ra dúrà fún wọn jìyà sáré ẹlẹ́ẹ̀kejì lábára ẹlẹ́ẹ̀kẹta yẹn torí àdísì ó kó méjì papọ̀ ni àbí kápẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin òní wàhájúrò Qur'an kéèyàn fi Qur'an sí agbára àbí kọ́ máa kà á àbí kọ́ máa lò ó àbí kọ́ máa fi ṣe ìwòsàn fún ààrẹ ara àtàrùn àti ààrẹ mi Qur'an yìí lọ́mọ̀ níwèé ẹ̀sìn òun náà ló sì mọ̀ níwèé agbára wàhájára ọwọ́ apá tì ó ní ẹ̀fà lè Qur'an lẹ́ẹ̀ bá ń wáwé àwọn sọ̀rọ̀ sòrò wọn sọ̀rọ̀ kura èmi ò ti kà á tipẹ́tipẹ́ ìwé àwọn Johnson ìwé àwọn àwọn dàlú èbó yìí ìwé àwọn philosophers àwọn àǹtà outdated ni wọlé lẹ́yìn gbà tí ń ka tẹ́lẹ̀ lẹ́yìn gbà tó ti fọlọ́wọ́ bá ọba tí ń sọ̀rọ̀ ni ọba ní ọlọ́wọ́ ọ̀rọ̀ tó so wúlò ma anabi sọ sọlá ní amọ̀rọ̀ jùlọ awọl anabi nígbà tí wọ́n tó ń lálà lójú oorun ọlọ́run fi hàn wọn òun á rí ń jìyà nínú òun rí tí à nìkan nínú ná tí wọ́n fi òkúta fọ́ ní erí nínú ná òun á ní arákùnrin yìí ìwọ Jibril ta ni arákùnrin yìí fa innahu rajul ya'khudhu al فيرفضه وينام عن yanamu an جبريل salati النبي maktuba Jibril wá sọ fún anabi pé a mùsùlùmí ló ná àmọ́ lásìkò òun ni máa ń sùn àdáwọ̀ tó bẹ ilé yìí tiẹ̀ òun náà ni pé lẹ́yìn ìgbà tó ti mọ Qur'an lọ́rọ̀ Ọlọ́run ó tún wá filẹ̀ ó wá yan lódì ó sọ níbẹ̀ al-Qur'an tíra al ìwé Ọlọ́run shifaun ìwòsàn ni lil amradul qalbiyya fún àrùn ẹ̀mí tí máa ń dà ọ́ láàmú tí òjò sinmi wal amradul hissiyya aljasadiyya àti gbogbo àárẹ̀ tí ń bẹ nínú ara tá à ń rí tíra yẹn má o ẹni ẹni bá kà á kọ́ máa o ọjà náà o gbogbo nǹkan mi tó bá mú lọ́wọ́ fún Quran akùdé ni ẹ̀ máa dá ń pè àwọn tí wọ́n gbókorí ni wọ́n ń kóró ẹ rí pé gbogbo ọ bẹ̀rẹ̀ ọ̀kan jalè ṣé ẹ wá rí ọ̀kan náà òun náà bẹ̀rẹ̀ àmúgbàdé òfin dọ́wọ́ rẹ yọkàn fèrè sọ ti èyí tó ń lọ sórètì ni ẹ wàá rò pé ni tó délẹ̀ ni ẹ̀rí mà pé kò sékiri wàláhì gbogbo tó kù lẹ́yìn alukóraani akùdé ni ọlọmọ sọ̀rọ̀ mi nínú ẹ̀sìn wa. nínú àwọn tí máa ń fa ìyà sáré azina azina kéèyàn máa bá ìyàwó àbọ́mọ àbọ́kùnrin àbíbáyé àbíyálé tí ò sí igi láàrin yín kọ́ máa bá sùn kọ́ máa bá lásìkò àwọn àlùfáà ní anabi sọsọlọ anabi ní ìgbà tí òun àti Jibril àti Mikael òun lára ni àwọn méjèèjì ni wọ́n á mú un lọ bí tí àwọn èèyàn ti ń jìyà sáré òun á bẹ̀rẹ̀ pé amọ̀rìjà bọ̀nìṣà àlùrọ̀ àwọn ọkùnrin àtobìnrin tí wọ́n bọ̀rọ̀ alẹ́ ń hòhò yìí alladhina fi mithli tanur àwọn eléyìí wọ́n wà ní inú tanur tanur òun náà ní ilé búrẹ́dì lórí òkè rẹ̀ kí ni ó fún ìsàlẹ̀ rẹ̀ ọ̀fẹ́ àwọn tá a wá wí yìí wọ́n máa wá dáná yá wọn wọ́n máa jẹ ẹ̀mí wọn yà tí wọ́n máa kan bọ́dì wọn ni o sọ̀rọ̀ pé ẹ̀mí ń bẹ nísàlẹ̀ balẹ̀ wọ́n máa dáná yá ẹ̀mí yẹn yọ́n máa wá lápalára bọ́dì rẹ̀ nù sáré tí wọ́n bá ti wá dáná sí wọn láàárọ̀ wọ́n sá lọ sókè ibi tó há yẹn gbogbo wọn hà mọ́ bẹ́ẹ̀ wọ́n rọ̀ gbòdòdòdò wọ́n tún dáná sí wọn lásòkè wọ́n tún sá wá sálẹ̀ tẹ́lẹ̀ tó ń dísàlẹ̀ wọ́n tún dáná sí wọ́n sálẹ̀ wọ́n tún sá lókè àwọn arógbé náà tún dáná sí lókè wọ́n tún sá wá sálẹ̀ yọ máa wá lókè wọ́n máa lọlẹ̀ wọ́n máa lókè ní òògùn ọkùnrin àti lọ́wọ́ ń bẹ̀ òun á béèrè lọ́wọ́ Jibril pé àwọn wọlé yìí ó ní azonatu wazawa àwọn ọkùnrin àti tí wọ́n máa ń ṣe sìnà nìyẹn adọ́tírì ìyá sàárè ni èèyàn tẹ́ bá kú ló fún yàn lóyún lọ́ba kú wọ́n ní kò sí igi yóò jìyà sàárè ẹni tí ń bá yàwó yàwó lásìkò yóò di yasare ẹni tí ń ṣe boyfriend girlfriend tẹ́ ń bá yàwó lásìkò yasare wa? anabi lọ sọ sallallahu alayhi wa sallam kọlọmọsà sọ ní kọkàn bí aburú bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ọmọ ọkùnrin obìnrin tí wọ́n ṣe boyfriend ká má fojú kékeré wo ẹ ọ̀rẹ́ kọ lọ́rẹ́ o kò tí ì lọ́rẹ́ ọkọ rẹ̀ lọ́rẹ́ nígbà tẹ́ bá so igi láàrin wọn kátó wá pé obìnrin lé àbí baálé lé eléyìí ń ború jáì ẹni bá ti ń ṣe kọ́mọ̀ pọ́lọ́ ń bínú sí wọn lọ́wọ́ lòun fi ń ṣerú sẹ́bẹ̀ ọlọ́run ní yọ́nú sẹ́nìkan kọ́ máa ṣerú ẹ̀. ẹlẹ́ẹ̀kan akílò rìbá òun ni kéèyàn máa jẹ owó èlé owó èlé àti tabẹ́ owó èlé ti ṣíríìtì owó èlé tinú létajọ́ gbé owó èlé ti ibiṣẹ́ cooperative rọ tówó èlé mbẹ́mbẹ́ tẹ̀ ń ṣe lọ́fíìsì àti gbogbo owó èlé ti báǹkì gbogbo ọ̀ràn báǹkì àgbáńláyé tí wọ́n bá ti ń fún yàn lówó èlé téèyàn bá ti ń jẹ àbí wọn náà ń gbà lọ́wọ́ àwọn èèyàn tó yá lówó ọ̀yà wọn twenty naira òfin gba thirty naira anabi ni amma rajul lẹ́sẹ̀ àtẹ̀tà àléhi yasbahu fin nahar fayilqamu alhajaru fa'innahu akilu riba wọ́n ní àwọn eléyìí àwọn máa wẹ̀ nínú odò ẹ̀jẹ̀ wọ́n máa wá da òkúta sí wọn lẹ́nu wọ́n mọ̀ wá lúwẹ̀ tí wọ́n bá dé bùté wọ́n da òkúta sí wọn lẹ́nu wọ́n tún wá tí wọ́n bá tún dé ibi tí wọ́n wà lẹ́nu wọ́n tún padà wá wọ́n tún rọ òkúta mi sí wọn lẹ́nu báwọn ó sì máa wá pẹ́ títí tálíkì àmọ́ fi tónu. anábì ní àwọn ilé àwọn tí wọ́n máa ń gbowó èlé àtàwọn tí wọ́n máa ń lọ lè yáwó èlé wọ́n tó lọ oníṣòro tó ní ìmáàmù sars nígbà tí gbogbo wa lè tán tí àròtútù ẹ̀ máa mo ní à ìṣòro tó ní méjì ní mẹ́jọ tí ó ti wá di mẹ́wàá báyìí owó èlé ga fún rẹ̀ pírọ́blẹ́mù ni ó tó wá fi kún yìí tí ó wà lẹ́tẹ̀lẹ̀ kọ́lọ́mọ́sá sọ níbẹ̀ o ẹlẹ́kẹ̀ẹ́fà ànàmímọ́tò wọlé gíba ká máa gbé ọ̀rọ̀ káàkiri láti fi dájà alẹ́ láàrin èèyàn méjì ẹni tí ń ṣe yìí ni ń derí ilẹ̀ ọ̀run ni àbí táwọn méjì bá bọ́ kí ni wọ́n ṣe wọ́n yọ àdásíra wọn àwọn fámìlì ilé àti fámìlì ilé wọ́n padà wá dájú kọ́ra wọn eré ìlú ọlọ́run wọn wá dàrú ẹni tí ń lè sùn fófó ọkùnrin ń ṣe àmọ́ pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n bá ti jòkó pé mẹ́ta mẹ́rin báyìí wọ́n mú ọ̀rọ̀ ẹnìkan ni tí wọ́n máa sọ èyí lè lo jẹ̀lẹ́báàbù kó lè jìyà sáré o èyí lè lo ìkọ́ọ̀bù kó lè jìyà sáré o èyí lè máa ṣe dùwà kọ́ máa ṣe kẹ́hámù léèlè kọ́ máa gbàgbà làmísì kó lè jìyà sáré o ọ̀rọ̀ tó bá ti sọ tán ọ̀ dá wàhálà lẹ̀ láàrin ẹni tó gbọ́ àtẹni tó wá sọ̀rọ̀ ń parẹ́ mọ̀ sọ o èmi máa sọ fún àwọn èèyàn ẹnìkan wá sọ̀rọ̀ kan fún mi jọ́ni ó ní lágbájá lágbájá èèyàn báyìí wọ́n ń sọ̀rọ̀ yìí mo ní arákùnrin sórí lẹ́yìn ìtọ́sọ̀ yìí gbogbo àtàwọn àti ríra mọ́ gbọ́rọ̀ ẹnìkan wá bá mi mọ́ mọ́ náà àdáká náà máa àlẹ́ ẹni tó bá gbọ́rọ̀ yẹn wá bọ́ tó wá sọ yóò sọ tiẹ̀ náà fún wọn iṣẹ́ tó ń ṣe nu ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ tẹ́nìkan bá ti wá sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn yóò wá sọ fún onítọ̀hún pé dòkúlẹ̀ ọmọ wà lọ lè pe lágbájá wa so lè sọ lójú ẹ̀ ẹ̀rọ màá bá ó ní kí lẹ́rù pọ̀ fún ibi iṣẹ́ rẹ̀ ló ń ṣe kọ̀yẹ́ kẹ́rù ọmọ àbáwọ̀ wọ́n ní ìyá àti ìyàwó lágége mẹ́ọ̀ wọ́n ní wọ́n máa tẹ̀lé ra káàkiri bí ẹ̀gbọ́n àtàbúrò ọ̀kan nínú àwọn ìyá àgbà lọ́wọ́ bí wọ́n pé ah, àbúrò mi ẹ̀ mú wọn lẹ́yìn lẹ́ni ah, àbúrò mi oníyàwó mi ni ah, allah akbar yàwó yìí lọ́nà wọn sànú ẹ̀yìn dé báyìí ó níjọ́ tí wọ́n ti wọlé láti ṣe mítìn a sì ti pa náà tẹ̀ mítìn ta a ti pé ẹni bá ti sọ̀rọ̀ mi fún ọ pè mí ẹni bá ti sọ̀rọ̀ tẹ̀ náà fún mi ń pè ń pè wọ́n náà bẹ́ẹ̀ nìkan bá tó bá rojọ́ ẹ yóò ní sàmà lè máa ń gbé umu kọ́sùmù wá umu kọ́sùmù bá dé tọ́ ọ̀rọ̀ tẹ́ sọ́lẹ̀ kan ẹ̀tún sọ láyé eléyìí ni kò tún wá sọ̀rọ̀ ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé oní méjì mẹ́ta èyí tí àwọn umu fẹnu bàjẹ́ dàrú lọ́pọ̀ jẹ́jẹ́ ní ṣẹ́yà jókòó lẹ̀ ẹ̀yin lẹ́ bá ṣẹ̀rí àjẹ́ torí kọ̀ọ̀kan mini usin islam ilmari tarikuhu máa láyà ní anabi ní tí ọba ti kàn án táàfin màkúlù gbàgbọ́ òdodo ni ọ ni pé má dá sí i wọn ò gbéṣẹ́ wọn kọ̀ọ̀kan ayé tiẹ̀ ló ń lò ń fáyé kálukú náà kálukú lọ ayé gbogbo àwọn tó jìyà sàárè àwọn gbọ́ yìí sọ yìí ni anabi kọjá ibi sàárè méjì àwọn kan ní itẹ́ kan ní anábì wa ní innahuma la yu'adhabani wa ma yu'adhabani bi kabiri sẹ́ẹ̀rí àwọn tó wà nínú sàárè àwọn méjèèjì wọ́n jìyà lọ́wọ́ báyìí amma ahaduhuma sẹ́ẹ̀rí eléyìí ń tiẹ̀ ọ̀kan nínú àwọn méjèèjì fakana yamshi bin namima ìmọ̀ lọ́dẹ̀ sọ ọ̀rọ̀ fáwọn èèyàn láti fi bàárín àwọn èèyàn jẹ́ torí ẹ̀ ní jìyà sàárè wa amma ẹ̀rí kejì nínú àwọn tó máa mú yẹn jìyà sàárè nù لا يستتر من بوله wa fi لا la من بوله. bawlihi anabi wa muhammad sallam anabi ni kò kí bọ́ sí kọ̀rọ̀ tó bá fẹ́ tọ̀ ojú àwọn èèyàn ló ti máa tọ̀ ilé epo tó wà ní giwa ilé epo yẹn níwájú iwájú ilé epo yẹn káti dé títí ọlọ́dà ẹ rí kọ́tà wà pé wọ́n wá fi àwọn arìn kan síbẹ̀ tágbàdá ló wọ́n máa gbà bẹ̀rẹ̀ wọlé ẹ ti máa bá àwọn arìn yẹn rí wọ́n fi síláàbù ní lérí kọ́tà yẹn mo sì ń kọjá lọ́nà mọ́tò ẹnìkan sí lọ́sàn gangan bí aago kan ọ̀sán inú àwọn ọmọ mọ́tò ni ó sì fọwọ́ pé kí ní sákàrí ẹ̀ báyìí ìsìn tọ̀ láago kan ọ̀sán ẹ̀dá ẹ̀ bá kú dáadáa ó lè jọ́ ọmọ mùsùlùmí ànábìlẹ̀ ti ń bá ń tọ̀ láàrin èèyàn anabi ni yóò di yasare nínú ẹgbà wa kan láàyè stencil ẹni tó jẹ́ pé bọ́bá tọ̀ kọ̀ wá ní tábà yóò kàn wọ ṣòkòtò náà ni anabi ni yóò di yasare nítorí ọmọ bá kó àrùn ọlọ́run fẹ́ fi yasare jẹ ọ́ látara tó ń ṣe kíni tọ̀ntọ̀ mi àwọn kan kéékèèké ẹja furasi kọ́lọ́mọsẹ̀ sọ níbẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ alikolo òun náà ni kéèyàn ó jí nǹkan ẹ̀sìn alikolo public property kéèyàn ó jí owó mọ́sálásí káwọn ọmọ tí ó kójọ báyìí kí chairman ọ̀yà twenty thousand àkápò wọn náà ọ̀yà ten àwọn ọmọ àjọ àwọn náà yá five five ọwọ́ àdìgbò wọn fẹ́ lówó àwọn apá lówó alówó nígbà tí german ti yá tó wọn dá padà ó lè sọ bá alákò pé níbo owó tiẹ̀ wà gbogbo ẹni tí ń bá ń jalè mùsùlùmí àbí ń jalè ìlú wọn ni yóò jìyà sáré anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi lọ sí ogun kan tán pè ní khaybar ọ̀kan náà àwọn mùsùlùmí ó jagun sójú ọ̀nà ẹ̀sìn ogun tó jà yẹn wọ́n wá gba ní nǹkan lérí lọ́ba kú làwọn sọ àbàbà ní hàní aláwo ṣahada ah, arákùnrin yìí ọmọ kúkú ṣẹ́yídì ọmọ ah, dá fóun jà wá lọ òun mà ti kú sójú ogun ẹ̀sìn anabi ni bal walladhi nafsi biyadi anabi ni dakẹ mo fẹ́ ni tẹmi mi bẹ lọ́wọ́ ẹkura ti n jọ lọ inna shamulata allati asabaha yawma khaybar من الغنائم من المغانم لم تصبها المقاسم لتشتعل عليه النار Ànábì ní arákùnrin yẹn ó jí ṣámúlà ó jí ṣámúlà kí náà pè ní ṣámúlà aṣọ òbúra táwọn nínú nǹkan ogun táwọn mùsùlùmí kó táwọn mùsùlùmí bá dìfìtì àwọn tí wọ́n fẹ́ pa wọ́n wọ́n wá kó nǹkan ọ̀rọ̀ wọn ní tí wọ́n kó yẹn property Islam òun àwọn òkúta ìbá àwọn ọjọ́ lógún ẹ̀sìn náà ni tóun bá má sọ bora yìí tóun fi bora kò tí ì ború jù anabi ni sọlọsọlọ aṣọ òbora ní mú jìyà sàárè lọ́wọ́ báyìí aṣọ òbora torí aṣọ òbora ni wọ́n fi ń pìyà sàárè jẹ ọ̀kan nú àwọn èèyàn tọ́jẹ́ nínú àwọn sahaba òun náà ti mú okùn tí wọ́n fi ń so bàtà okùn téèyàn máa fi ń so bàtà tó bá já wọ́n pè ní shirak ọwọ́ àlè bàtà bí onírà nábì àtà shehun kuntu asabtuhu ó ní tó èyí tèmi náà mú ni ó ẹgbà ó faqala rasulullah anabi ni shirak aw shirakani min nar anabi ni sí okùn ẹ̀yà kan ló mú àbí méjì ìbá jẹ́ yọkan ìbá jẹ́ méjì yóò ṣokùnfà ná fún ọ bọba ikú lérí ẹ nítorí pé wọn kò ní wọn ò sì yọ̀ǹda fún ọ pé kò sí kíni kò mú un àdéhùn gbogbo àwọn tá a bá wà ní nkea property mosque property foundation property ìlú property country odidi orílẹ̀-èdè nítorí ọba fẹ́ gbà lọ́lẹ̀ béèrè káwọn aráàlú fún ọ Umar bin Khattab oníjọ́ kan inú rùn dókítà wa ní oyin ni òun fẹ́ lò fún umar bin khattab wa sọ fún dókítà pé òun ò lóyin lè àmọ́ oyin tó wà nínú stọ̀ yìí oyin àwọn àdìmúmọ̀ ni o dókítà ní ọmú díẹ̀ wá onírọ́ o oníjọ́ dọ̀la umar wa gbogbo àwọn aráàlú láàárọ̀ ọjọ́ kejì onítọ̀ ẹ̀yà aráàlú ẹ̀dàkẹ́ yọ̀ǹda fún mi àrùn kan dà mí láàmú mo fẹ́ mú díẹ̀ nínú oyin ìlú bẹ́ẹ̀ bá fún mi ìgbà bẹ́ẹ̀ bá fún mi ilé ìwògùn mi lò àwọn aráàlú wọn ní ah, Umaru Bukatọ wọn náà lélẹ́rí wá ọ̀dà fún ọ àfún ọ ẹ̀yin màá yára bẹ̀rẹ̀ sí kéèyàn mọ̀rọ̀ pé a ah, a ah, society wa yẹn dùn society wa yẹn dùn gan ìjọ máa ra mọ́tò yọ máa kọ́lé yọ máa kọ́lé mọ́ra wọn lábẹ́ gàlúù ni wọ́n pè é ọlọ́mọsẹ̀ sọ ní bẹ́ẹ̀ owó àjọ owó àjọ àbí public property bọ́ọ̀ bá ti náwó àjọ ó jìyà sàrí ọ̀kájọ ọ̀wá dá padà mọ́ oògùn olóògùn ọ̀wá ń jẹ́ ọ̀wá ní òní dámọ́ ọ̀sákùn òǹlù ni ó bọ́ bá sá fún wọn ò lè sá mọ́ lọ́lọ́ ọlọ́mọsà sọ níbi aburú bẹ́ẹ̀ nínú àwọn tẹ́ máa ń alikibur walikoyada bilibas kéèyàn máa ṣe gbéra ta lérí ilẹ̀ kó tó máa faṣọ wọlé bóyá alikimba ni o jalabia ni o èyí ni fọkùnrin anabi ni bẹ́ẹ̀ nàmọ́ rẹ̀ ló ń yẹ dúró ìsára wo mi nàlẹ́ kóyàlá anabi ni ẹni pàtàkì arákùnrin kan fún yín ń bẹ nínú lẹ̀ báyìí tí ń jìyà nínú sàárè lọ́wọ́ ń máa fa sọ́ wọlé ni khusifa bihi wa huwa yatajaljalu fil ardi ila yawmil qiyamah wọ́n ti jù sínú lẹ̀ ń jìyà sàárè lọ́wọ́ báyìí yóò ṣe máa wá dààmú lábẹ́ ilẹ̀ nìyẹn tálíkì àmọ́ òfin tó kọ́dà tó pé ọlọ́run dàdú tọ́lá àwọn míì ọlọ́run padà dáyà sàárè dúró fún wọn tí àdúrà bá pọ̀ àti sàárà táwọn èèyàn wọn bá ń ṣe kì í ṣe àyín ẹ̀yìn òkú padà ó èyí ń èèyàn ń lèyí nì kéèyàn ọmọ kásọ̀ èèyàn ọmọ wọlé kọ́kọ́já kókó ẹsẹ̀ fọkùnrin ẹ̀ṣẹ̀ ni anabi wa ni ọwọ nínú yasari kọlọmọsá sọni mi kódà hadithi al-Bukhari imaamu Buhari ló gbà wá authentic hadith gbogbo aṣọ rẹ tó bá ti ní jalabiya ni agbada ni o alikimba ni o lọlẹ ikọ tiẹ o kọmọ ìkọjá kókó ẹsẹ̀ rẹ̀ eléyìí ọwọ nínú hadith anabi nínú tí àwọn alifaka amuru nasi bilibiri wàlá yafa aluna kéèyàn ọmọ pàṣẹ dáadáa kóun náà ọmọ wa sábúrú èyí ní ń bá àwọn eléri ẹ̀sìn àwọn ìmáàmù àwọn àfọ oníjímà àfọ oníkútúbà amíru mísánà gbogbo èèyàn tí máa ń pàṣẹ pé ẹ ṣeré bóun náà bá ti wá bá túkọ̀rọ̀ kọ̀ wá ní ṣeré tọ́ba ní àwọn èèyàn ní ẹ fa aburú lẹ̀ o aburú tó ní ẹ fílẹ̀ yẹn òun gan ni iṣẹ́ tiẹ̀ tí ń ṣe kíni tí ń ṣe ànábì ni wọ́n fi irú àwọn àfa báyìí àwọn adarí ẹ̀sìn báyìí wọ́n fi hàn wọn nínú náà òun wá ní jìbìrìlù àwọn àwo ni wọ́n ń dààmú báyìí àwọn wo ni wọ́n ń dààmú nínú náà ó ní alkhutaba min ummatika ya'muruna an-nasa bil-birri wa yansawna anfusahum àwọn àfáàní àwọn kéwú bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn àmọ́ àwọn ò kíyèsí ẹnu rẹ̀ dùn gan-an yóò máa dẹ́rù ọlọ́run bàbá àwọn èèyàn òun ò sì bẹ̀rù ẹ̀ yóò máa sọ àwọn èèyàn pé ká máa ṣeré òun ò sì ní ṣe é yọọ ma sọ wọn ẹfẹ ma sa aburú aburú gan ni sẹ ti ma ṣe kódà ẹlòmíì bá dé gbogbo ara àdúgbò lọ́mà tọ́ba ti bẹ̀rẹ̀ iná alhamdulillah nahamadu wa nasta'inu lórí mímbàrí àwọn ọmọ awolẹ̀ gbé ẹ ọgá eré ti bu ẹni amadu sa ẹyin náà sì ń sẹ́wó ẹni amadu sìnà wọn làwọn jama wọn náà fọyà sáwọn ìyàwó wọn pé ẹ máa ń ṣètò fún wa ẹni àmọ́ mutí ẹ̀yin fúnra yín làwọn abalẹ̀ ní kálẹ̀ ra sinapu méje wa ajẹ́ pé ọ̀mùtí lẹ́yìn gan nítorí àṣírí tẹ́ fẹ́ fún wọn ni ẹ̀yin náà ń lò ó. wọlé anusaki Allah ahada kéèyàn má fọrọ ẹ mọ Ọlọ́run nìkan lọmọ ẹni tọmọ kálẹ̀ kọ́kọ́ wa ti gbogbo ẹni tí bá ń jíṣẹ́ Ọlọ́run tí kọ̀kọ̀ rẹ bá tako gbangba rẹ tí gbangba rẹ tako kọ̀rọ̀ rẹ wọ́n lè yọ jìyà sáré kọ́lọ́mọ́sà sọ níbẹ̀ alasibabu alimunjiyatu min adabil qabr wọn ni gbogbo ẹni tí ó bá fẹ́ jìyà sáré yóò máa ti nǹkan márùn tá a fẹ́ ka yìí ó fẹ́ jìyà sáré wọn ni mójútó nǹkan márùn alakọkọ atawhidu wàlẹ imanu billah lọlẹ mójútó imani májì imani rẹ ọ yẹ o gbogbo bó ṣe wù kí ìgbà orí gbogbo bó ṣe lè wù kí nǹkan rọ gbogbo kọ̀ǹdíṣàn tó wù kọ́ wà mọ́jì ìmánì ọbọ̀ o gbàgbọ́ lọ́wọ́ bá rẹ ń rí ọ ń sì ń gbọ́ ó sì lágbára lérí rẹ ní tó ní yóò ṣe fún ọ wà lọ́wọ́ ẹ̀ bó bá ṣe tán yóò ṣe bí ó bá ti ṣe tán kò sẹ́ni tí ó ṣe ìmánì ni mọ́jì ọbọ̀ gbogbo ipò tó wà láyé tó bá rọrẹ dúpẹ́ fún níjọ ìjọ aburú bá dé ó sọ fún pé ọlọ́wọ́ bá ọmọ mọ̀ pé kò nítorí nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi pẹ̀lú mọ́ ọlọ́run nígbà ọlọ́run ti wá pàṣẹ tọ́lọ́run sì fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ wàá tó rò ó síbi kan mọ́ ìmánì yìí ọlọ́run ẹni ọba ní àkàyà àtàrí òkú òfin ọlọ́run ni yuthabitu llahu alladhina amanu àwọn tó ní ìmánì ọlọ́run ní àfi wọn lára balẹ̀ bilikawuli thabiti àwọn ọlọ́run bá sọ fún wọn pé ìbéèrè tẹ fẹ́ dáhùn nínú sàárè filihaya ti dúníyà wọ́n filihaya xira nígbà wọn fẹ́ kú àwọn ọlọ́run fi wọn lọ́kàn balẹ̀ tó bá dijọ́ kìyàmà á fi wọn lọ́kàn balẹ̀ á fi wọn láyà balẹ̀ wọ̀nyòdì lọ́wọ́ lọ́ọ̀lìmín àwọn alábòsí á sọ àwọn nù ni àwọn olè alábòsí àwọn ẹlẹ́bọ wọ̀nyà alùlọ́rù máa yàṣà ọlọ́run ọba ní tó bá wù mí ní í ṣe ọlọ́run láwọn yìí ni wọn ní díyà sáré ẹlẹ́ẹ̀kejì alẹ́ ẹ̀ mọ̀ tó ń pè pé kéèyàn ó dó déédéé ọmọ ṣe tọ́lọ̀ ni ọmọ ṣe nítọ́lọ̀ ni ọmọ débẹ̀ ò ní débẹ̀ ọmọ wa bẹ̀ lọ́hùn kọ́lọ̀ ń jẹ́ ọmọ rí dáadáa ṣe ọmọ wa bẹ̀ lọ́hùn kọ́lọ̀ ń kọ́mọ̀ jẹ́ ọ rí aburú ṣe ìwà àbúrò bá ń wù tó bá ti fẹ́ rí máa sọ fọ́lọ́n pé ọlọ́run mo fi títóbi rẹ bí ọ mọ́ṣá ìyọ ọba àbúrò yìí kú lẹ́mìí mi bá tẹnu mọ́ ọkàn rí pé ìwà ni ó pòórá nínú ayé rẹ̀ wọ́n ní afdol karama al tí ni bá ah, karama karama karama àwọn bàbá yẹn ní karama o àfa yẹn ní karama o wọ́n ní ẹ má gbàtànjẹ pẹ̀lú mérekù o mérekù mi èṣù lọ́wọ́ lábẹ́ o bó ṣe ní ayẹyẹ láwọn kíní kan tó ní tó lẹ́ni ìkódẹni ìkódẹni wọ́n ní wọ́n pè ní karama àsìkò tó wọ́n mọ̀ bí wọ́n náà ní karama bó ní karama wọ́n ní afdal karama ti al-istiqama kò dúró déédéé lérí ẹ̀sìn ṣe báyìí má ṣe kò sì máa tẹ̀lé ọlọ́run ọba lérí ẹ̀ ọlọ́run ọba ní innal ladhina qalu rabbuna Allah ọlọ́run ọba ní gbogbo àwọn èèyàn tí wọ́n ní ọlọ́run ọba lọ́lọ́run thumma istaqamu tí wọ́n sì dúró déédéé tatanazzalu alayhimul malaika àwọn màláìka sọ̀kalẹ̀ tí wọ́n bá fẹ́ kú alla takhafu wala tahzanu ẹ má bẹ̀rù ọ̀run tẹ́ ń lọ ẹ sì má bẹ̀rù tẹ́ fi ilẹ̀ sáyé wa abshiru bil jannati allati kuntum tu'adun à ń dùn yín nú pọ̀ màlìjẹ́ nà ní nígbà wọn fẹ́ kú ètò mẹ́rin pé ní bá dúró déédéé sàárẹ̀ ọ̀rọ̀ fún lẹ́yìn náà zikiru kéèyàn máa rántí bá jòjò kólẹ̀ ipe bí kú bá yọ náà ọlọ́nà ikú òun ò so mọ́ àárẹ̀ ikú ò so mọ́ àgbà ikú ò so mọ́ mu níwàárí ikú ò so mọ́ mu sílọ̀ ikú máa ń dé láti kò bá kọ́ ni nígbà tí wọ́n mọ̀ yẹn wọ́n ní ma wá rántí ikú dojoojúmọ́ tó bá rántí ikú ó máa ṣiṣẹ́ rí ó máa tú bánú ẹsẹ̀ ó sì máa ṣe ṣírò ẹrù wo ló wà lọ́rùn rẹ nítorí pé tí kú bá ti dé ntọ́ bá wà lára rẹ náà ló gbé lọ ẹlòmíì jẹ gbèsè ìṣẹ́ jẹ́ pé kò ríro ó jẹ gbèsè yóò sì pàdé ẹni tó jẹ lówó yóò sojú fúrú bígbà tí ó gbàgbé kò sì gbàgbé kò sọ fún ọkọ̀ ọ̀pẹ́ dákun ó kù díẹ̀ ni o kò sì fún lówó ẹ̀ bọ́ọ̀bá wa kú wọ́n ní bọ́ọ̀bá náà ti kú o ò ní bá gbèsè lọ́rùn bọ́ọ̀bá náà ti kú bọ́ọ̀bá fẹ́ wọlé aṣẹ́wó ọmọ wa ronú pé káì tọ́ba wa wà lé aṣẹ́wó ni tí màláìka kú bá wa tọ́ba wa yọ ẹni tí ń lò tẹ́ wọ́n ní tọ́ba ti ń lọ pẹ̀lú mọ́tò rẹ̀ àti pẹ̀lú ọmọge tó ń gbé lọ mọ̀ọ́nà ti há bí mọ̀ọ́nà ti zat mọ̀ọ́nà ti ikú tí máa ń gbádùn lẹ́nu ẹni ọpọsibu kọ wà lórí ẹ kó o sì mẹ́mi ẹ lọ ọpọsibu kí wọn náà wà lábẹ́ èèyàn tó jóbìnrin kó o sì mẹ́mi ẹ lọ ọsẹ nílẹ̀ Lárúbáwá arákùnrin kan ó fún ọmọbìnrin kan ó ní wọn ọmọbìnrin yìí ó ní adhabu biki ila ma la yarana ahadun atala nígbà tí ṣètọ́ ni wú ọ lẹ́wù tán ó sì wá sọ̀sọ̀kúsọ ó ní gbì ọ lọ ní wọ́n máa ń sọ àwọn bẹ́ẹ̀ kéèyàn tó ṣe sìnà gbogbo bẹ́ẹ̀ ni ẹ máa pírọ́sẹ̀sì rẹ̀ ní bẹ́ẹ̀ lẹ́yìn oṣù oṣù mẹ́fà ni ó ṣe rọ nítorí pé kò sáàyè wọ́n mú yín àwọn afáàkà bẹ̀ tó máa gbé mọ́tò káàkiri ayhatul amr bil ma'ruf wa nahy anil munkar àwọn máa wo gbogbo kàràkàrà bàbá fẹ́ wò tẹ́lẹ̀ kan ó mú sàtífíkẹ́ẹ̀tì ìyàwó rẹ̀ tẹ̀sí tẹ̀fíṣẹ́kínní tẹ̀fíṣọ́ yìí ọbàjọ́ ọmọdé obìnrin bá ní òun náà ti ní ìwé ìgbélú tí wọ́n mọ̀ pé orúkọ rẹ̀ ló wà nínú pásítọ̀tù rẹ̀ àti id card rẹ̀ yìí wá ní adhabu bíkì ilà máa la yàrá ka ahadùn àtàlà lẹ́nu rẹ̀ lọ́hùn olóhùn ó bí ọlọ́bì kan tọ́jú pé kò sẹ́ni tí ó rí ọ nínú gbogbo òlú yìí kọ́dà ọlọ́run dágun òní rí ọ bí sùn ó sì bọ́ sọ́ọ̀lẹ̀ arábìnrin yìí òun náà múra arábìnrin yìí ẹ̀rú wá bà ó wá ní kí ni bọ́ lẹ́rù olóhùn mọ̀ pé iṣẹ́ aburú làwọn fẹ́ ṣe yìí ó ní àmọ́ kò bà wọ́n lẹ́rù tó ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan ó ní àtàlà bọ́lọ̀hún rírí wa olóhùn kan fi ń ṣeré ni òun kan fi ń ṣeré ni gbogbo bẹ́ẹ̀ ni bá ìjọba rí bọ́lẹ̀ jama arábìnrin yẹn ó wà kọ́ làwọn yasufu ńlá Allahu yasufu èdè èdè wọn tí wọ́n máa ń sọ ó ní ọgbọ́n sọpọ́ lọ́wọ́ wọn ò ní rí wọn ta ló wá pa nísì ta ló pa bó ṣe jáde bó ṣe salontiẹ láti gbà náà ẹ ti bí ẹni tí ń lo nìkọ́ọ̀bù tí ń lo jàlùbáàbù tó wá lọ hakura tó wá di ọ̀kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n jíṣẹ́ fọlọ́run fàlà ẹ máa rántí ìtì máa ń wó àdùn kíní máa ń wó àdùn ikú bẹ́ẹ̀ bá ti rántí ikú wọ́n ní sàárẹ̀ ọ̀rọ̀ fún yà torí ìrántí ikú anítọ̀ bá wẹ̀ lásán máa rántí pé tọ́ sáà jáde báyìí àlọ́ máa bọ́ pé ọlọ́run mọ́jì ń dákẹ́ sínú ilé ìyàgbẹ́ o nítorí pé nǹkan mi làwọn yóò máa sọ ẹni bá kú sílé ìyàgbẹ́ ọlọ́run ọ̀pánlé ọlọ́run ọ̀pánlé o àwọn arúgbó tó dé pé yóò fèrè kalẹ̀ báyìí yóò sì kú sórí ìfèrè kalẹ̀ ara àwọn ọmọ gbà ọ̀kan nínú àwọn obìnrin nílẹ̀ lárúbáwá táwọn yìí ni ọmọ yẹn ọ̀dọ́ ni ní máa ń dáadáa ó sì mójútẹ́kọ̀ọ́ rẹ̀ ọwọ́ àdínú àwẹ̀ ọmọ yẹn ọba ya rẹ̀ dín àkàrà wọ́n jọ ṣe sàmbósà wọ́n po ẹ̀kọ́ tí wọ́n mu wọ́n jọ ṣe ráìsì ọmọ yẹn wá ní kí mọ́gìrì tó tó òun fẹ́ lè ṣe tìláwà lọ Kùránì nínú yàrá wọn nígbà tó di ẹ̀yìn tí wọ́n kí mọ́gìrì tán lọ́ba di lágbájá jáde oúnjẹ ti wà ní dining table wá jẹun ń bọ́ lọ́wọ́ nígbà wọn wọnú yàrá rẹ̀ sáàjìdàn mayitan ó fẹ́rí kalẹ̀ fọlọ́wọn bàbá wa sheikh abdulhamid kishki ní àwọn àlùfáà wa nílùú egypt wọn làwọn bẹ̀rẹ̀ wọn bá pé kọ́lọ́hún pa wọn sí eré ìfèrè kalẹ̀ bàbá yìí nígbà tí ó kú wọn ti múra báwọn fẹsẹ̀ kútùbà jimá wọn wá wọ yàrá tíyẹn máa ń wọ̀ ká tó bọ́ sí ọ̀dọ̀ àwọn jama wọn sì yànnà fìlà lọ́wọ́ wọn fèrè kalẹ̀ síbẹ̀ bàbá àmàmù jáde bàbá àmàmù jáde ọjọ́ ń lọ nígbà tí wọ́n ti yọjú bàbá ti kú nítorí ìrìn ẹsẹ̀ rẹ náà ni ó sọ ọlọ́run mọ́sẹ̀ sànú wa méjì ló kù nítorí àsìkò wa alimọ́tò bímọ́rọ̀ nípa kọ́lọ́run dáyà láàmú pẹ̀lú àrùn nú àrùn nú èèyàn wá pariwo ọwá pariwo fátítì wàhálà náà lọ padà wá pa anábì ní mọ́jẹ́ tó lòwú ẹni tó bá jẹ́ pé inú ló kú àrùn nú falan yu'adhdhaba fi qabri ọlọ́run ọba ò ní jẹ níyà sáré pẹ̀lú mọ́jẹ́ kọjá olùgbàgbọ́ òdodo ni o ó bá jẹ́ ẹ̀yẹ ilé fún àtìyẹ olóòsà ọsẹ bẹ̀rẹ̀ ìyá ni o wọ́n bá lẹ́yìn kan kíní kan tó bá ṣẹlẹ̀ èèyàn ò ní jìyà sáré pẹ̀lú mọ́jẹ́ mú kóńtò wọn jẹ́ mùsùlùmí ti ń kírun níparí ọ̀rọ̀ mi alimọ́tò bíi lẹ́yìn látìlì jùmọ̀ àwọn yọ̀ọ́mẹ̀lì jùmọ̀ àdébìnrin tó lọ́mọ sànú yàn ọlọ́mọ tó bá wù ní ẹni tó lọ́wọ́ bá wọ́ ikú rẹ̀ sí òru jimá àbíjọ jimá tó tún wájú ìgbàgbọ́ òdodo anabi ni ẹ máa bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò ní jìyà sáré anabi ni máa mi mùsùlùmí èyíkéyìí mùsùlùmí yẹ mọ́tò yọmọ jùmọ̀ tọba kúnjọ jimá awolẹ́yẹ tàlẹ̀ jùmọ̀ àbókú lóru jimá òru jimá ni alamisi majuma jimá wakọ ilà wakọ ula òfitinata kọpẹ ọlọ́run ọjọ́ ya sáré kú nínú alámàrí rẹ̀ ọlọ́run ọba allahumma inni a'udhu bika min adhabi jahannam ọlọ́run mọ̀jà wọ jahannama o wa min adhabi al-qabri ọlọ́run mọ̀jà tọ́yà sàrẹ́ o wa min fitnatil mahya wal mamati ìdààmú ayé ọlọ́mọdé ọkàn wa ìdààmú kú ọlọ́mọdé ọkàn wa wa min fitnatil masihi dajjal fitina masihi dajjal kọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan ní tàbá ń ṣe àtáyà tọba ń ṣe àtáyà tọba ti ṣe àtáyà tán tó ti sọ́látù ibrahimiyya tán allahumma inni a'udhu bika min adabi jahannam wa min adabi al-qabr ọlọ́run ọba sọ́mi níbi ìyá jahannam sọ́mi níbi ìyá sàárè ìyá sàárè tí wọ́n wíwọ̀n òun àlá sàlàyé nǹkan ń lọ o nǹkan ń ṣẹlẹ̀ o n ti ń bẹ lábẹ́lẹ̀ a ọ̀gá o n ti ń bẹ lẹ́yìn fa ojú èjì lọ ìgbàgbọ́ nínú ẹ̀sìn wa ààrẹ òníkan nígbàgbọ́ pẹ̀lú ìyá sàárè